ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹsẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bẹ́lẹ̀gbọdọ̀ tẹ́ múyẹ́múyẹ́ agẹsẹ̀jáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè ọbẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ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 jẹ́ àti ẹ̀lẹ́ mọ́ síbẹ̀ láyé òde òní mo tún kì í lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Alhaji Dr. Suleiman Lawal ẹgbẹ̀jì gbogbo ológun mọ̀sán. wọ́n fẹ́ sọ ọ̀nà àbáyọ fún èmi àti ìwọ táwọn àbá wa ń lò nígbà wá sí àbá wa yìí ṣẹ̀ṣẹ̀ dúró ọlọ́run bá bẹ̀rẹ̀ ọmọ pé nígbà tí wọ́n ń sọnù rẹ nígbà tipátipá ni màmá rẹ àti bàbá rẹ fi ṣàṣepọ̀ kò sí béèrè ìdí tí àwọn ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí èmi náà mọ̀ mo fi pamọ́ mo fi ń jẹun ni àmọ́ kó lè bá wúlò fún tó lórí tẹlẹ́mù wa tọmọdé tàgbà ti kéré ti kéré wa nínú ìgbé ayé wa ká lè so èso rere ká sì lè jẹ́ ẹni tá àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ jàǹfààní ara rẹ̀ torí ẹni tí ò wúlò fúnra ẹ̀ kò lè wúlò fún ọmọ àti ìyàwó àbí yóò tiẹ̀ wúlò fún orílẹ̀ torí náà nǹkan ni wípé ọgbọ́n wo ni a lè dá sí sáà bàbá wa sí mọ́ àwọn bàbá máa ń kó mọ́ nígbà wá sí tí wọ́n ti bímọ sáyé báyìí wọ́n ti kó àwọn ègún tìdílé ni kankan ni àtọ́fà àwọn òbí ni àbáwọ́ ti kó mọ́ ọgbọ́n òde mọ wa ń da sí téèyàn bá wà ní kékeré tẹ́ bá ṣe bímọ ní níjọ́ òun àná ẹ rí i pé láyé ijọ́ òun osùn ni wọ́n fi kun ọmọ kékeré lára osùn tọ́gbọ́n obìnrin bá ti jẹ́ aláboyún aláboyún gan osùn ni wọ́n máa fi para wọ́n máa fi osùn yìí wọ́n fòmí sí igi igi ńlá ni igi osùn igi ńlá ni igi osùn osùn ló ní kí gbogbo ore gbogbo osùn mi bọ̀ osùn ló ní gbogbo tó bá ti jẹ́ aburú ègún òbí ègún bíbí ègún ìran ni ègún ìdílé ni tinú ni oṣù ló ní kí gbogbo ẹ̀ ó sùn pátápátá kó parẹ́ lára mi dànù sẹ́ẹ̀rí oṣù yìí tí wọ́n fi ń kun ọmọ láti kékeré lára kò sí kírìmù oríṣiríṣi báyìí láyé ìjọ́un oṣù ni wọ́n àwọn baba àwọn ìyàwó abiyamọ oṣù ni wọ́n fi sínú pọ̀kọ́ àgbọn ni wọ́n fomi sí ni wọ́n máa fi àdí àgbọn díẹ̀ díẹ̀ ra ni wọ́n máa fi pa ọmọ lára gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní jẹ́ ègún bíbí kọ́ máa da ọmọ yìí láàmú oṣù tẹ̀ ń wo ta fojú di kò tí ẹ fẹ́ àsọ̀sùn gidi mọ́ nísìnyí bẹ́ẹ̀ bá dé ọjà ní ìsẹ́yìn bẹ́ẹ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ rọ̀sùn ni wọ́n kàn mú kinní kan ni wọ́n kó nǹkan pamọ́ wọ́n lò sùn ni igi osùn sì ń bẹ àwọn arúgbó ọjọ́un tí wọn ò lè ṣe kankan mọ́ àwọn ni wọ́n máa bá múgi osùn wálé wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ tí ó fi kún àwọn ni wọ́n máa sosùn wọ́n á ṣe pélébé pélébé kéékèèké ni wọ́n máa wọ́n máa tà á osùn yìí ni wọ́n fi kunra làbá wa fi sọ pé òòràn wú ìníṣìṣàjú ẹfun abiamọ ìníṣìṣàjú orósùn pé bí àwọn bá rósùn ẹni gbogbo ò lè sùn wá bọ̀ láyé àtijọ́ ṣé ẹ gbọ́ níjọ́ wà ná oṣù yìí ṣe pàtàkì àmọ́ fáwa tá a ti dàgbà ẹlòmíì ò tiẹ̀ mọ tí jó sùn àwa tá a ti dàgbà tá a ń rìn lọ bóyá àdọ́dọ̀ bóyá kódà kódà kéyìn ó ti tán lẹ́nu tí kinní yìí sì ń dà láàmú nǹkan méjì ni kinní yìí máa ṣe ó máa ń ṣiṣẹ́ fún ègún bíbí ó ń ṣiṣẹ́ fún àwọn ègún tó wà nínú oyún ó sì ń ṣiṣẹ́ fún àwọn ègún tí wọ́n bá ń pọ́nyàn lẹ́yìn lọ́wọ́ ṣé ẹ rí ègún ègún bíbí tí mo ra mẹ́nu pa yìí tí mo sọ ẹyọ kan bẹ́ẹ̀ ọ̀pọ̀ o ọ̀kan sọ ẹyọ kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀nà àbáyọ rẹ mo fẹ́ sọ yìí fún ẹgbẹ́ àgbàlagbà bá ní ẹ mú ewé ẹ mú ewé sawori pèpè ewé yìí àwọn mi ń pè ní ewé dáma ń tọ́ ewé sawori pèpè yìí àwọn mi ń pè ní ewé dáma ń tọ́ tí èso tọ́ di ẹ dọ́la tí ẹ bá lè mú tọ̀nà tí ẹ bá lọ báwọn tí ẹ bá ti pẹ́ ní tọ́ bá ti ewé sáwórí pèpè ni wọ́n máa ni wọ́n máa pè wá pa ègún wá pa èpè wá pa fìtínà wàhálà ìdààmú táyé fi sí mi lára àbẹ́rẹ́ tí mo sàtọ́ fà wá pa kú dànù lára mi kọ́ wá pe ire owó ire ire ire àìkú baálé ọ̀rọ̀ ilé àsìkò ire ẹ̀mí kúkú wá pè sí mi lára ewé sáwórí pèpè nu ẹlòmíì ní tí mò ń sọ yìí ló wàhálà sínú ayé rẹ̀ ó tó lọ́kọ̀kọ̀ lọ́kọ̀ ẹni tí mo ti ẹ̀ gbọ́ràn sóbi lẹ́nu sẹ́wọ̀n pé ẹ jẹ́ pàkíyèsí wa sí kìnìkan tá a fi tètè mọ kìnìún ní nǹkan tó tó ṣe ní mójútó ọmọ tí ọ̀gbọ́ràn sóbi ẹ̀ lẹ́nu ìyá mi ò ń bínú ni tọ́ba aránṣẹ́ tí ò lọ tí ọ̀gbọ́ràn kò ní mọ̀ kóun náà ló ń fa ìgbọ́ràn sínú ayé rẹ o yọkàn gbèsè pé ní pé wọ́n ọmọ ṣe bẹ́ẹ̀ fún wọn náà sẹ́ẹ̀ bó ti dẹ̀gùn rán ọmọ ẹni náà tún ṣe bẹ́ẹ̀ fún wọ́n sọ orun tiẹ̀ dáadáa o wọ́n sọ orun tiẹ̀ dáadáa èpè òbí yóò mu bàbá náà lè sọ̀rọ̀ ègún sínú ayé rẹ nítorí pé kọ̀gbọ́ràn wọ́n ní wọ́n lọ sùkúù ọmọ ìyá padà dúró wá ọba lọ sùkúù wà mọ̀ ní táwọn ẹ̀yìn òkú rẹ̀ ẹ̀gbẹ́ bàtú sí gbèsè pé àwa là ń ẹbí àìmọ̀ kan à ń fa ègún sínú ayé èèyàn sínú ọmọ wa sínú ayé ọmọ wa sínú ayé ara wa sínú ayé ìyàwó ẹ wò ìyàwó tẹ́gùn yìí dára mù tọ́lọ lọ́kọ ká ní ọ̀sà ìmọ̀ pé lẹ́yìn òní gbélé ọkọ pé ẹni tí ègún yìí dára mù tó bá lọ fẹ́ yàwó àìsàn mọ̀ pé kò tí ì sẹ́ńtà tí ó fẹ́ yàwó kan bí bá ti fẹ́ yàwó kí ní ìwọ́n mọ̀ dára mù kò ní rí yàwó tiẹ̀ wàhálà ní ọmọ ti rí wàhálà bọ́ sí onímù wàhálà nígbà sáré pé tí mo wí òun láwọ̀ àgúnmọ́ oṣù oṣù yìí tába ti wá ń gún lọ́wọ́ ẹ máa wá gbọ́ o ẹni tó bá kọ́ra ẹni yóò ẹni yóò tẹ́lẹ̀ bàbá yàn gún itọ́ ẹnu báyìí làwọn bàbá máa fi ipò máa ọ̀sẹ̀ bá àsọ̀sẹ̀ ìbílẹ̀ ìgbà àsọ̀sẹ̀ ìbò oṣù oṣù ìbílẹ̀ gidi oṣù gidi ní o nígbà tó pẹ́ gbẹ̀dí ti ní oṣù tọ́kàn oṣù kan táwa ní kò ṣiṣẹ́ èmi tara mi o oṣù gidi tó máa wọn àgbàlagbà wọ́n fò sùn hàn ọ́ oṣù rèé o tọ ẹ wàá mú ewé sáré pé ọba àrí gbígbẹ ọba àrí tútù a sì fàsìkò sọ fẹ́yìn èèyàn wa tẹ́ ẹ̀ máa ń rí ẹ máa rí kíní gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ opportunity kìnìún kẹ́tù wọn máa pẹ̀ ẹ́ wà gbígbà mo ti sọ̀rọ̀ lọ kẹ́tù wọn pẹ́ pé ẹ̀dàkùn ọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀dàkùn bá a tó sọ níbẹ̀rẹ̀ kò rọrùn o ntẹ́ ẹ bá gbọ́ tó bá wù yín ẹ̀kọ́ lẹ̀ ẹ má tó máa dàmí láàmú lórí ẹ̀ mọ́ ẹni tó bá fẹ́ pè mí kọ́ jẹ́ pé ọ̀rọ̀ pàtàkì àbí ìbéèrè pàtàkì ni ó béèrè ọlọ́run ọba adẹ́dà tó bá fún lórí ọ̀fẹ́ ó ń gan ọ̀fẹ́ ká sí orí ọ̀fẹ́ wá lò orí ọ̀fẹ́ tá a ní ní bá a ṣe ń mí tá a mi sókè tá a mi sílẹ̀ kéèyàn máa fi fi para rẹ̀ ara àsì lórí ọ̀fẹ́ ni èèyàn wà láyé gbèsè pé olówó tí yóò fi jẹun lára òun ṣiṣẹ́ òun bísì kò ní máa jẹun àsìkò tí yóò fi ní ọ̀sà tí ọ̀sà ó fi wá pa á ó ti dá wàhálà sínú tẹ́ḿpìlì ọlọ́run ara wà ní tẹ́ḿpìlì ọlọ́run ẹni bá ti lè ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ ìyà ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run tó náà kọ́ ni wípé e, ewé sáré pé olágùn mọ́ ó sùn àwọn agbómọ ọ̀sẹ̀ àmọ́ tá a bá ń gun lọ́wọ́ kì í ṣe ọ̀sẹ̀ kékeré náà lèèyàn máa fi gùn kìí ṣe pàmò fomi sí ìtọ́ ẹnu ìtọ́ ẹnu saliva láàfi sí díẹ̀ bá ti tú sí láàmà pọ̀ mọ́ nílẹ̀ bá ti wá sú lílò rẹ̀ èèyàn lọ́ra wá kẹ̀kẹ́ ìbílẹ̀ ó dáa jù kéèyàn ó lò lóru torí ọ̀pọ̀lọpọ̀ asunrun ọmọ asunrun ọmọ òru ni wọn sábà bẹ́ẹ̀ bá gbàtà yé wá di dáadáa ní ìsìn kọ́lọ́n bá wa tó ayé gbogbo wa ṣe tí ò wá sí ètò fún gbogbo nǹkan mọ́ kò sálárì nà mọ́ kò sétò bíbí mọ́ nígbà wàásẹ̀ gbogbo ẹ̀ ló létò kódà níbi tóbìnrin níyìí dé obìnrin ò ní tí ì mọ ọkọ ọkọ ò ní tí ì mọ ìyàwó ó dijú alẹ́ ìgbéyàwó kó tó mọra wọn ṣùgbọ́n nísìnyí ìwọ bá fẹ́ tó bá fẹ́ tẹ́ra rẹ ìwọ bá yá ọmọ rẹ wọ́kọ kọ sùgbọ́n tó ọmọ tí mo fẹ́ kọ fẹ́rẹ̀ ò bẹ́ẹ̀ ní ká tàbí kó o pé ọmọ rẹ tọ́jọ́ pé pé tọ̀ ìyàwó tí mo bọ́ wá ọmọ rẹ mo fẹ́ kọ fẹ́ lónìí dáadé ẹ ti ẹ̀fọ́ ni ẹ máa bá wáyà ẹ tí mo ti mọ̀ láti fọwọ́ sí láti fẹ́ra èèyàn ká bùkù ni ayé ti yàtọ̀ sí ti gbà wá sẹ́ ọmọ táyé bí làyé ń pọ̀ láyé òde òní ẹ̀rọ bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí ní oh eight oh three three five eight zero six six four oh eight oh three three five eight zero six six four zen nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí oh eight oh twenty forty fifty nine fifty four oh eight oh twenty forty fifty nine fifty four tọ́ gbogbo ẹ̀yin wa ẹ̀yin ẹ̀yin wa tẹ̀ ń fọkàn bá wa bọ̀ ẹni bá fẹ́ tẹ̀lé wa ní orí Instagram gẹ́gẹ́ bí àṣà olóyìnbó àti Facebook ìgbàwáṣẹ̀ náà ti kẹ́ ẹ wá kẹ́ ẹ sáàtì fún pé ìgbàwáṣẹ̀ lórí Instagram ẹ rí wa gbogbo tá à ń ṣe ẹ rí láìfù mẹ́ ṣé wá rí nínú iléeṣẹ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn egbògi kan wà tí ìjọba ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́wọ́ àkànṣọ́ fún yín ni wọ́n ti ṣe ó sì ti jáde ó ti pa ó ti gba òṣùwọ̀n ẹmu pérégedé tàpé ní Africa kàkúfà oògùn COVID-19 covid nineteen yìí fáírọ̀sì ni wọ́n pè ó sì jẹ́ ti ń da gbogbo àgbáyé láàmú ìjọba àpapọ̀ ló fìwé ránṣẹ́ sí wa nílé iṣẹ́ wa pé àwọn fẹ́ ká sí oògùn jáde lẹ́tà wà lọ́wọ́ mi sẹ́mi pé mo bọ ìfẹ́sàgbà rẹ̀ ní ẹ̀ bá yọ owó lápò pé tẹ̀ gba hundred thousand tí mo bá ti sọ fún pé nfẹ́ kò ti jù lọ ìjọba orílẹ̀-èdè nàìjíríà a kí wọn alùmọ̀lọ́gọ̀ ẹnu pé wọ́n nífẹ̀ẹ́ ọmọnìyàn ìwọ̀n ọ̀fẹ́ káwọ̀ bá wọn púpọ̀ ọ̀wọ̀ àwọn tí ń púpọ̀ ọ̀wọ̀ náà Ọlọ́run bá wọn ṣẹ́gun rẹ o tọ́ra wọn náà ń gbìyànjú lórí ìwádìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ń ṣèwádìí ní ọ̀dọ̀ tiwọn náà lọ́hùn àwọn ìjọba tiwa náà gbégbèsẹ̀ ni wọ́n kọ̀wé sí mi fáwọn fẹ́ ká ṣe oògùn covid-19 jáde àrùn tí ń pa tọmọdé tí ń pa tàgbàlagbà tí ọmọ olówó tí ọmọ tálíkà wọ́n láwọn fẹ́ ká bá wọn ṣe oògùn ẹ̀ jáde nígbà tá a wá sí lẹ́tà yìí iléeṣẹ́ wa gbégbèsẹ̀ kí ni ń jẹ́ covid-19 àwádìí a rí pé ibà ló dàpọ̀ mọ́ ìgbóná kò sì sóògùn ìgbóná léèbó bẹ́ẹ̀ bí ẹ bá ti ẹ̀wà bẹ́ẹ̀ bá gba abẹ́rẹ́ sí ìgbóná mi tọ́ba dé yóò tó lágbára sí i kò fẹ́ bí kọ́lá bó ṣe bí sùsìlà tó bá mú yàn tàbí àkólò ẹ̀yin ẹ̀yin wa ẹ̀yin ẹ̀wọ̀ ojú ẹ̀ tó bá ti lákòólò tí ìgbóná àkólò bá ń ṣe tẹ́ bá wo ojú ẹ̀ dáadáa yóò mú ni àwọn ni pé àwọn tó kọ́kọ́ mú àkọ́kọ́ lo àgbo àwa ṣe àgómù rẹ̀ a lò fún wọn a ti kọ́kọ́ jẹ́ wọ́n lo oògùn ti èyí tí wọ́n ń lò tẹ́lẹ̀ náà nígbà tí wọ́n bá rí pé kọ̀ wá yá òun náà ń san oògùn èbó náà ń san gbogbo ẹni bá mú kì í sọjọ́ ọkú àmọ́ kó lè bá a yá àwọn gbogbo àwọn tá a fún lóògùn bílẹ̀ lọ yára ju ti olóyìnbó lọ ìdínú táwa fi gbé hàn jọba ẹ̀yẹ̀ wo kọ́mọ̀ jẹ́ pé tó ń fa nǹkan míì sára tẹ̀yìn bá gbádùn tán ni wàá yẹ̀ wò àwọn nafdac gbà wọ́n gbé lọ ibi tí wọ́n ti wò wò sí kò lè pààyàn lára wọ́n sì wá rí i pé kò lè pààyàn lára tọ́ orúkọ oògùn náà à ń pè ní ọ̀kan ní gbérasókè capsule báyìí àti sọ́ọ̀dì ìmọ̀ àgbàlódé ti wọ̀ ọ́ kìí ṣe kọ́kàn wá bu àgúnmu sínú ẹ̀kọ́ rárá ìwọ kàn dá ẹnu mumi tọ́ lọ́wọ́ rọ́ sí i lágbára ọlọ́run bí èèyàn bá ń lò ó covid nineteen kò ní lè dúró sí i lára prevention is better than cure ó bá yìí ti mú yàn tó bá ti lò pẹ̀lú òbu ọlọ́run ọba tó dá e, pẹ̀lú agbára ọba tó dá ewé tó dá egbò ènìyàn sì lálàáfíà àwa pé èkó òkú rẹ̀ ní one stone tó oríṣi méjìlá gbé jáde ẹ a rí pé apá kan ò tó sán ẹsẹ̀ kan ò tó rìnà ojú méjì ò tó rìnà bí èèyàn bá di ojú kan tó bá fi rìnà yóò rìnà dáadáa náà ṣùgbọ́n kọ̀dà bíi méjì ọlọ́run tó dá wa tó dá ọwọ́ méjì tó dá ẹsẹ̀ méjì ó ní nítorí o la fi wò yí pé ká ṣe oògùn covid nineteen yìí méjì jáde méjì la gbé jáde kèé wá ṣe covid nineteen nìkan ní iṣẹ́ fún gbogbo tí bá jẹ́ ìran abàláyé pọ̀ bá ti dojú ẹ̀kọ́ pẹ̀lú ògbọ́lọ́ ọlọ́jọ́ mọ́ bá lára mu ẹ mọ́ ṣàdúrà fún wa káwọn náà wọn lọ síwájú ó dìgbà kan náà ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹsẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bẹ́lẹ̀gbọdọ̀ tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè ọbẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò l